kálípẹ́ lórí kíbọ̀tà pé ẹsẹ̀ o láti tẹlifíṣàn alóore fún àwọn yorùbá ọmọọba alẹ́rọ̀mú kazeem lórúkọ tèmi náà sà àkínsà. orúkọ tèmi ni taofik afọlábí láti iléeṣẹ́ ojútólé àti ìgbélégbọ́ kábíyèsí o. orúkọ tèmi ni adúláyé tóyìn láti iléeṣẹ́ ìwé ìròyìn alárìíyá oòdùà kábíyèsí sà. My name is Olalekan Labulo from Tribune newspaper sir. Kábíyèsí sà tí a bá sọ nípa ìyàn ọba sípò nílẹ̀ yorùbá wọ́n ń lo ifá àwọn àwọn náà ní ipa tiwọn náà kí ni ipa ifá kí ni ipa afọbajẹ lónìí nílẹ̀ yorùbá. méjèèjì náà ni a ṣe ń lò máa fi ìlú ọ̀tà ṣe àpèjúwe tá a bá fẹ́ yan ọba ní ìlú ọ̀tà àkọ́kọ́ lo ifá. E, tí a bá ti lo ifá òun ló máa la òye sí fún àwọn àfọbàjẹ́ ìpè ẹni báyìí báyìí báyìí báyìí so nínú àwọn tó dẹ̀ wà ńlẹ̀ yẹn náà àwọn náà ifá ti ó ti fún wọn ní description so ìyẹn ló ṣe easy fún wọn láti mú tí a wò àwọn méjì tẹ̀sán yìí ipa wa ni owó náà tó kó nírọ̀ tó wà lẹ̀ àbí owó ò ní ṣe rárá. Eh, ìlú tó bá jẹ́ pé owó lọ́wọ́ ẹ̀yin náà máa ń rí nǹkan tó máa ń dé bá wọn nítorí àṣà wa ni eh, owó kọ́ ni à ń bọ ní ilẹ̀ Yorùbá tí a bá fẹ́ yan ọba owó kọ́ pàápàá tẹ bá wo irú tèmi báyìí tó bá yẹ pé owó ni ọ ń wá kó tó mú ọlọ́tà ní nígbà tí wọ́n fẹ́ tó fi mú èmi ọ̀ ní mú mi nítorí àwọn tó lówó jù mí lọ dáadáa ń pọ̀ nítorí èmi olùkọ́ lásán ni mí ní iléèwé yunifásitì so kò dẹ̀ sí mi ò ṣe business mi ò ṣe nǹkan torí ẹ̀mọ̀ yìí sọ pé tó bá yẹ pé owó ni a fẹ́ lò nílùú ọ̀tà ni èmi kọ́ ni ọmọ àmú ṣùgbọ́n ifá ni a lò ó dẹ̀ tọ̀mọ́lẹ̀ fáwọn àfọbàjẹ́ náà fi mú mi bó ṣe yẹ kí a máa ṣe nílẹ̀ Yorùbá nìyẹn ìlànà tí àṣà wa gbé sílẹ̀ nìyẹn Ọ̀rúnmìlà bàbá ifá gbogbo ìlànà yẹn lòun náà ti fi sílẹ̀ ẹ mọ̀ gbà tí wá about one thousand years before Christ so àwọn ìlú tó bá ń sì ń tẹ̀lé àṣà wa ẹ rí pé àwọn ìlú yẹn àlàáfíà ó máa jọba sí àwọn ìlú yẹn kí ẹnì kankan kó má ta àṣà wa nù. a sọ ipa Ifá a sọ ipa owó a ipa àwọn afọbajẹ ipa o ní ìjọba gan kó torí ohun tí àwa gan ni pé nínú ìlú ìjọba lè wọn morúkọ mẹ́ta wá kan méjì wá ǹjẹ́ ó yẹ kí a tọ̀ ọ́ bẹ́ẹ̀ àbẹ́ká tẹ̀lé fáànì kan. ní ìlú Ọ̀tà tèmi sọ fún yín pé ó dá mi lójú tèmi mọ̀ nípa ẹ̀ orúkọ ẹyọ kan làwọn máa ń mú lọ àwọn ò mú orúkọ méjì lọ orúkọ tí Ifá bá ti mú ni àwa máa ń mú lọ bí ó ṣe wà nìyẹn ìlú tó bá ń kún orúkọ mẹ́ta lọ ṣé mọ̀ àwọn ìlú náà ti di four one nine wọ́n ti da àṣàrù àtàwọn politicians gbogbo wọn wọ́n ti da gbogbo àṣà wa rú ṣùgbọ́n nílùú Ọ̀tà yìí kò sẹ́ni tó lè da àṣà wa rú o torí àwa ò ní gbà àwa ìlú yìí ó ti wà tipẹ́tipẹ́ nígbà ayé Ọ̀rúnmìlà ẹ kì í ṣe ìgbàlódé o Ọ̀tà ń ṣe ìlú ìgbàlódé o ọ̀tà ti wà nígbà tí àwọn ìlú adó èkìtì ti wà ó ti wà nígbà tí àwọn nígbà ifẹ̀ ò dáyé ọ̀rúnmìlà wá sí ọ̀tà òun ló fi ẹnu ọwọ́ àwa lélẹ̀ ẹnu ọwọ́ ta ti ń jọba ọ̀rúnmìlà ló fi lélẹ̀ nílùú ọ̀tà yìí ó dẹ̀ bá ọba ọ̀tà táwa mọ̀ sí àkọ́kọ́ obìnrin ni ìyárígimoko ìyárígimoko òun dẹ̀ ló lórí gbogbo àwọn àjẹ́ worldwide gbogbo àgbáyé nígbà náà lọ́hùn ó dẹ̀ fún Ọ̀rúnmìlà lọ́mọ ẹ̀ tó ń pè ní Agúnlẹ́yinjú ni ó fún Ọ̀rúnmìlà kó fi ṣaya nígbà tó ti pa àwọn ọmọ Ọ̀rúnmìlà àwọn ìyá nìyẹn so ẹ wá fẹ́ da àṣà ìlú ìlú kò possible kì í ṣe nítorí ẹ̀ nílùú ọ̀tà yìí ifá làwa ṣe ń lò. lọ́lá. ọ̀dọ̀ta ló jókòó yìí òun ló ń dá lé fọba ọ̀dọ̀ta tẹ́ ń wò òun ló ń dé adé fún ọba kì í ṣe pé ẹnìkan ló máa mú wá bí ọba ṣe ń jẹ àjọ ń jọba ni òun nìkan ni òun dọ̀bálẹ̀ fọba òun nìkan ni òun dọ̀bálẹ̀ fọlọ́ta olúwo ọ̀tà ni ẹ àwọn tí ó ń mú ìṣẹ̀ṣe wa dání nìyẹn ìyálóde ọ̀tà dẹ̀ ló jókòó yẹn so àwa o a lè gbà kí politician kò tọwọ́ bọ̀ ọ́. ìgànmọdé ìgànmọdé báwo ló ṣe yẹ gan nílùú ọ̀tà. ẹ ṣe rí ìgànmọdé tá à ń sọ yìí àwọn ọdẹ ni wọn kì í ṣe èèyàn ọdẹ ni wọn àwọn ló dẹ̀ ń jà fún ìlú ọ̀tà ṣe rí bí ìjọ àwọn ọdẹ wọn máa ń jókòó láràárọ̀ ẹ̀mọ̀ kan jọ tó ṣọdẹ lọ ó ní àbẹ́tẹ̀ tó máa wá tó máa wá jókòó sí tó bá tẹ̀ ti gbọ́ kó o báyìí gbogbo wọn máa dìde nìyẹn wọn á já wọn ń jà fún mi ní ayé ìgbà yẹn àwọn ìjọ ọmọdé yẹn ló ní gọmọdé tó dẹ̀ ń jà fún ìlú ọ̀tà kì í ṣe wá ń ṣe ìlú ọ̀tà nìkan àtàwọn ìlú agbègbè tó jẹ́ ìlú àwórì tó fún un nítorí ìlú Ọ̀tà jẹ́ ìlú alágbára gan nígbà tá à ń sọ yìí àwa àti Kétu lájọ pàlà nígbà tá à ń sọ yìí láti bíbà dé Ifẹ̀ kò sílùú ni kí ló jẹ́ Ìbàdàn nígbà tí ìlú Ọ̀tà tó exist kí ló ń jẹ́ Ọ̀yọ́ nígbà náà lọ́hùn yeah so ìlú Ọ̀tà ń ṣe ìlú tó ṣẹ̀ṣẹ̀ ah Ọ̀yọ́ Ọ̀yọ́ ti wà Ọ̀yọ́ wà kò sí Ìbàdàn Ọ̀yọ́ Ọ̀yọ́ state <laughs> Ọ̀yọ́ state kò sí kò sí Ìbàdàn but Ọ̀yọ́ wà nítorí láti ìlú Ọ̀tà lọ ti introduce Ifá sí ìlú Ọ̀yọ́ ìlú Ọ̀tà yìí lọ ti introduce Ifá tá à ń sọ yìí sílùú Ọ̀yọ́ nítorí arúgbá Ifá Ọ̀tà ló fẹ́ Aláàfin Olúaṣọ ẹ mọ̀gbà tí Aláàfin Olúaṣọ ti reign around ten century òun ló wá Aláàfin Olúaṣọ tó fẹ́ arúgbá Ifá Ọ̀tà ló wá bí Aláàfin Olúgbòdì so ọmọ obìnrin Ọ̀tà ọmọ arúgbá Ifá Ọ̀tà ni Aláàfin Olúgbòdì a tún ohun obìnrin tí mò ń sọ yìí arúgbó fáwọ̀tà yìí ó tún lọ dá àwọn ọmọ tó bí ó tún lọ dá àwọn ìlú lẹ̀ níbi èkìtì kí ni adó àwáyé àti ilẹ̀ olújì tá à ń sọ yìí obìnrin ọ̀tà tá à ń pè ní arúgbó fáwọ̀tà òun ló bí àwọn tí ó lọ tẹ àwọn ìlú ìlú. kábíyèsí o ẹ̀yìn ìgbàlẹ́ máa sọ pé àríṣẹlẹ̀ àríkà àríkà ní bàbá ìrègùn àwọn ìtẹ̀síwájú àti ìlẹ̀gbàsókè wo lẹ lè tọ́ka sí pé ẹ ti mú báyìí lọ́ta nígbà tí ẹ ti dé orí àpèrè àwọn bàbá láyín. ó pọ̀ lákọ̀ọ́kọ́ ibi pálásì tẹ wà yìí ààrẹ ni tẹ bá tún wá dé àwọn pavilion tó wà ní mini stadium tó wà ní Ansarudeen ìjọba tún wo gbogbo àwọn renovations àwọn school renovation tó ń lọ ní àwọn school yẹn ìjọba lọ sí àwọn school wa ìjọba tún wá lọ sí ibi ẹ̀yìn ambassador school ẹ̀ wá rí complex skill acquisition center ti presidency ṣe kọ síbẹ̀ fún wa a story building ibẹ̀ láti fẹ́ máa kọ́ àwọn ọ̀dọ́ wa ní ṣe ṣiṣẹ́ ọwọ́ vocational training pàápàá ní ìjọ monday yìí àwọn nigerian breweries wọ́n máa bẹ̀rẹ̀ training fún àwọn fifty of our youth wọ́n vote ten million fún training yẹn tó bá dẹ̀ ṣe fún wọn wọ́n máa ra equipment kan máa máa lò fún wọn kọ̀ǹpútà program wà ń bẹ̀ tailoring wà ń bẹ̀ àti bí àwọn other two Taylor uh, eh, to other areas. kábíyèsí gẹ́gẹ́ bí olórí ìlú tábà wojú ọ̀nà Ṣàngó sí Abẹ́òkúta àbí àwọn mìíràn tó wọ ìlú wa ń bí ọ̀nà tí ó tó kọmi tó kọ lómi tó bá níjẹ́ púpọ̀ ni kí ni olùsí àbí kí ni pa yín láti bá jọba sọ̀rọ̀ lórí àtúnṣe àwọn ọ̀nà yìí. ẹ eh, à ń bá jọba sọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣèjọba yìí nìkan là ń bá sọ̀rọ̀ àti bá sọ̀rọ̀ àti bá àwọn ìjọba tó ti ń irú ìjọba mọ́sù àti báwọn náà sọ̀rọ̀ kan ṣe kìíní yìí ṣùgbọ́n wọ́n ní ìjọba àpapọ̀ ni ó ń ṣe ṣùgbọ́n tẹ bá rí ọ̀nà yẹn sí federal government tó gbé fún Julius Berger under uh, sukuk program àwọn Islamic uh, banking borrowing but àwọn Julius Berger ò ṣe iṣẹ́ tó yẹ kán ṣe ni ṣùgbọ́n bàdẹ̀ ṣe ń sọ mo ti bá mínísítà Fáṣọlá sọ̀rọ̀ ẹ rí i pé gómìnà wa náà ọmọọba Dàpọ̀ Abíọ́dún àwọn náà sọ láìpẹ́ yìí pé àwọn fún federal government àwọn fún wọn ní ultimatum because ó ti sú everybody ó ti sú Ogun state government náà ìyẹn ló wá mú kí gọ́ọ̀mẹ̀ntì wà ní ìpínlẹ̀ Ògùn kan wá bẹ̀rẹ̀ sí í ṣe palliative measures ìjọba débẹ̀ iṣẹ́ ń lọ yorùbá nation káàkiri àgbáyé kò sí tí wọ́n ti máa gbọ́rọ̀ yorùbá nation yorùbá gẹ́gẹ́ bí ọba aláyé sà kí ni ìbáṣepọ̀ kí ni ọ̀nà àbáyọ sòun tó wà láwọn kọ́tẹ́ sọ pé nǹkan tí òfin tètè ráyè lọ ni pé bí a torí pé tí ó gbé sórí tó gbé òrùngbà yẹn bóyá ìsúmẹ̀yìn ọba aláyé lórí ẹ̀ ni àbí àìfọwọ́sí àwọn ọba aláyé làbí tí ìrí ọ̀nà àbáyọ sí kí ló ròyìn sà. ṣe rí ọ̀rọ̀ yẹn èmi gẹ́gẹ́ bí ọba àlàyé nílẹ̀ Yorùbá mo support restructuring irú restructuring tí mo dẹ̀ support ni pé irú yìí tí a wà tẹ́lẹ̀ irú yìí tí a wà tẹ́lẹ̀ which is a, eh, a, eh, a kind of regional system of government ta ní western region ta ní northern region ta dẹ̀ ní eastern region ìjọba wa là ń ṣe òfin wa ń gbà yẹn àwọn ọ̀rọ̀ ajé wa náà àwa náà là ń rí sí ń gbà yẹn àwa ní sẹ́ńtà bọ̀ sẹ́ńtà yẹn ó lose àṣẹ tá a bá pa bí eh, òfin tá bá ṣe bíbà ó mú anybody tó bá wọ bíbà yìí tó bá mọ̀ pé o lè ṣe bí a ṣe ń ṣe nílẹ̀ Yorùbá wàá kó lọ síbi tí o mọ̀ pé o lè bá wọn gbé irú yẹn èmi faramọ́ yẹn ṣùgbọ́n pé káṣẹ́ wa máa ní Yorùbá nation ká máa ní èmi ò faramọ́ yẹn púpọ̀ rárá. kábíyèsí. ẹjọ́ sà wọ́n lè ṣe fi eh, kábíyèsí jẹ ní ìlú ìtìlì ọ̀tà ẹjọ́ ajẹ́ ṣàkíyèsí pé àwọn ìlú kéréje kéréje kan wà lágbègbè ọ̀tà ìbí Ṣàngó bí Ìjòkò tó jẹ́ pé wọ́n ní àwọn ọba tí wọ́n ò gba àṣẹ láti abẹ́ ọlọ́ba ṣùgbọ́n táwa rí i pé onítẹ̀lẹ̀ tó ń tó ẹ̀ṣẹ̀ jẹ ọlọ́ba fọwọ́ sí báwo kí ni ìdí tí eléyìí fi rí báyìí and àwọn ọba tó pera wọn lọ́ba ní àwọn ìlú kéréje kéréje tó wà nítòsí ọ̀tà kí lẹ ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé torí pé ọ̀pọ̀ ìgbà ni àwọn ọba yìí ló máa ń ṣèṣe ọba káàkiri ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé àti pé ìyàwó lẹ kọ sí onítẹ̀lẹ̀ tó ẹ̀ṣẹ̀ jẹ. Eh, òfin làwọn á tẹ̀lé tí ìjọba bá ti fi èèyàn jọba ìjọba ló ń fi èèyàn jọba kì ṣe tí ìjọba bá ní à òun fi eléyìí jọba o àwọn ò ní choice than to stay with uh, government uh, decision ká dẹ̀ bá ìjọba ṣe nǹkan tó bá náà fẹ́ ìjọba ló fi onítẹ̀lé jẹ so àwa dẹ̀ ní láti fi ọwọ́ sí àwọn ọba tí ìjọba ò bá jẹ àwọ ò gbọ́dọ̀ fọwọ́ sí nítorí ó lòdì sófin. sà bàbá Ọbásanjọ́ nígbà tí wọ́n wà lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wọ́n fi àwọn ọba kéékèèké kan jẹ ní ìgbèríko ọ̀tà yìí ṣebí ìjọba náà ni bàbá Ọbásanjọ́ yẹn ṣùgbọ́n àgbà kan awuyewuye ń lọ nígboro pé ọlọ́kà ò fọwọ́ sí àwọn ọba kéréje kéréje tí mò ń sọ yìí kí ló dé tí eléyìí fi rí bẹ́ẹ̀ well ṣe rí ọ̀rọ̀ ọba bàbá Ọbásanjọ́ ò fi ọba jẹ bí mi ṣe mọ̀ because president Nàìjíríà ni wọ́n jẹ nígbà yẹn there is what we call exclusive legislative list tó yẹ pé federal government ni ó máa ń ṣe yẹn but and there is another one concurrent legislative list but ọ̀rọ̀ even ọba kò tiẹ̀ kan federal government state government nìkan ni ó máa ń fi ọba jẹ nǹkan tèmi mọ̀ ní pé àwọn ìlẹ́gà ọba kan wọ́n fi wọ́n jẹ ńgbà yẹn but wọ́n dẹ̀ ti ní kò sí ìlẹ́gà ọba mọ́ so kò dẹ̀ sí ìlẹ́gà ọba mọ́ ìyẹn ni àwọn ò fọwọ́ sí èmi dẹ̀ mọ̀ pé ìjọba náà ò fọwọ́ sí ṣùgbọ́n àwọn ọba yẹn ọkàn yí ọba ọ ń jí ọba jẹ ni ẹ mọ̀ kí èèyàn máa jí ọba jẹ ìjọ tó ọwọ́ ìjọba bá lẹ́kọ̀ọ́ tó bá tó bá bá àwọn báyìí eh, ìjọ ẹ̀ náà ni ó parí síbẹ̀. káfílẹ̀ káfí ṣe àlọ́ àṣepọ̀ láàrin Àwórì Ogun State àti tèkó. ẹ máa gbọ́ ta bá ń sọ èdè wa ọ̀hún ṣe láwà ìkan náà ni wa kò sí ìyàtọ̀ láàrin wa. a tún máa ń gbọ́ ìjìlá wa bọ́ọ̀lù náà àwa méjìlá ẹ eh, eh, méjìlá ni kì í ṣe méjì <laughs> ní èdè Àwórì àwa méjìlá méjìlá là ń sọ ṣe gbé àwa méjì. àwa ní bàtà.